orúkọ mi ni Bakare Ọlálékan Mubarak mo jẹ́ model tó ga jù ní ìpínlẹ̀ Áfíríkà model tó jẹ́ eh, àwọn àwòkọ́ṣe eh, ṣíṣaralóge mo dẹ̀ jẹ́ déédéé òdiwọ̀n bí ẹni tó jẹ́ model tó ga jù lágbàáyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni height tèmi náà ṣe jẹ́. bẹ̀rẹ̀ ní ọdún 2015 ìgbà yẹn ni mo mo díje mo mo kópa nínú ìdíje um, arẹwà tìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin um, lágbára Ọlọ́run mo dẹ̀ jẹ́ ẹni tó gbégbá orókè bẹ́ẹ̀ ìgbà yẹn ni mo mo really bẹ̀rẹ̀ so uh, àwọn uh, ìdojúkọ tí mo ti kọ́kọ́ face ó jẹ́ uh, ìgbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ dádì mi wọ́n wò pé ah, wọ́n wo bákan bákan pé ìwọ ta fowó púpọ̀ rán lọ sí school kó lọ jẹ́ accountant kó já akọ̀wé ó wá fẹ́ ṣe modeling <laughs> wọ́n kọ́kọ́ wo bákan bákan ṣùgbọ́n bó ṣe ń lọ bí mo ṣe ń ṣe mo jẹ́ kán understand pé èmi mi ò mi ò fẹ́ dàbí every other person and then mo ní nǹkan táwọn olóyìnbó ń pè ní road map mo ní bí mo ṣe fẹ́ rìn mo tẹ̀ jẹ́ kán mo jẹ́ kó yé àwọn náà pẹ̀lú ìyọ̀ǹda ti ọlọ́run àwọn náà ti ń wọ́n ti rí little nǹkan táwọn olóyìnbó ń pè ní prospect díẹ̀díẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni. bá nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ìrìn àjò ìgbafẹ́ táwọn olóyìnbó máa ń pè ní tourism mo nífẹ̀ẹ́ sí tourism gan mo nífẹ̀ẹ́ sí sí àṣà. Uh, mo nífẹ̀ẹ́ sí ìṣe àtúnfi pé bóyá kí n máa gbá basketball kí n máa gbá bọ́ọ̀lù àwọn aláfọwọ́gbá <laughs> ah mo fẹ́ràn eré orí ìtàgé mo dẹ̀ ti ṣe rí mo ti ṣe bíi mélòó kan nígbà tí mo wà ní ọmọ ọdún bíi mọ ọmọ ọdún bíi ọmọ ọdún fifteen òun ni mo ti kọ́kọ́ ṣe orí orí ìtàgé kan rí mo ti kópa ní eré orí ìtàgé tán orúkọ àkọlé eré orí ìtàgé yẹn jẹ́ the red house seven ní ìlú Ìlọrin mo wà ní ìgbà yẹn mo wà ní ss one ìgbà yẹn ni mo ti kọ́kọ́ kópa ní inú eré orí ìtàgé and last year mo kópa nínú eré eh, ẹ̀gbọ́n Fẹ́mi Adébáyọ̀ mo dẹ̀ tún kópa nínú eré lọ́ọ̀lọ̀ kan lately mo dẹ̀ máa ń ṣe àwọn TV commercials náà àwọn èèyàn pọ̀ <laughs> well ó wù mí kí n bá uh, kí n bá bí Gucci ṣiṣẹ́ ó wù mí kí n bá Chanel ṣiṣẹ́ ó wù mí kí n bá Prada ṣiṣẹ́ ó wù mí kí n bá àwọn èèyàn tiwa náà ní ilẹ̀ Áfíríkà kí n bá wọn ṣiṣẹ́ àwọn bíi àwọn bíi Mai Àtàpó àwọn bíi bàbá ẹ̀gbọ́n Kúnlé Afọláyan àwọn bíi so many people àwọn pọ̀ pọ̀ lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. èmi jẹ́ èèyàn kan tó jẹ́ táwọn olóyìnbó máa ń pè ní pan-africanist mo nífẹ̀ẹ́ sí áfíríkà mo dẹ̀ nífẹ̀ẹ́ sí kí n rí pé áfíríkà gbogbo wa wà ní ṣọ̀kan ká dẹ̀ tún gbé àṣà wa ìṣe wa ká gbé ní arugẹ ó wá wò ó pé mo dẹ̀ tún jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí kí n máa ṣèrìn àjò agbáfẹ́ káàkiri tó mo wò ó sọ́tún mo wò ó sósì mo wò pé ìpínyà ti bá áfíríkà bákan bákan báwo làwa làwa tá a jẹ́ áfíríkà tẹ̀lé ṣe wá ṣe tí gbogbo ayé máa fi mọ̀ pé aláwọn nǹkan àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́nì àwọn nǹkan tó jẹ́ tó jẹ́ nǹkan tó àwọn bí tó yẹ pé àwọn bí tó jẹ́ ibi ìṣẹ̀ǹbáyé táwọn olóyìnbó máa ń pè ní tourist destinations gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan àlùmọ́nì àwọn nǹkan tó tó ti wà láti ìgbà wáṣẹ̀ tọ́lọ́run dà dáadáa ní ilẹ̀ áfíríkà láti fi gbogbo àwọn nǹkan ẹ̀ ká fi hàn sí àgbáńlá ayé pé nǹkan tá a ní o wúrà lélẹ̀ o nǹkan tó jẹ́ nǹkan nǹkan tó ní value tó pọ̀ so uh, mo wá fọ́tò wákà wá jẹ́ ètò kan tó yẹ pé òun láti ó ní ṣe pẹ̀lú ká máa lọ káàkiri gbogbo ìpínlẹ̀ Áfíríkà láti máa ṣó gbogbo àgbáyé ní nǹkan tá a ní tó jẹ́ àwọn nǹkan àlùmọ́nì adúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba adéyẹyè ògúnwùsì ọọ̀ni ọ̀fífẹ́ àwọn náà àwọn náà jẹ́ bàbá ìsàlẹ̀ wa fún ètò náà ó dẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ èyí tá a kọ́kọ́ ṣe ní ìpínlẹ̀ kwara láti ṣe ní ìlú ìlọrin nípínlẹ̀ kwara a dẹ̀ ṣe kejì náà ní Ifẹ̀ kọ́dún ìdó parí a ní lọ́kàn láti ṣe bíi mélòó kan sí ká dẹ̀ tún ká lọ sí àwọn orílẹ̀-èdè míì láfíríkà bíi mélòó kan kọ́dún ìdó parí so ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa máa lọ bẹ́ẹ̀ tá a máa máa fi gbogbo ẹwà tó wà láfíríkà ká máa gbẹ́ṣà wa àti ṣe wa lárugẹ tó jẹ́ àkọ́kọ́ ni pé àwọn èèyàn púpọ̀ wọn ò mọ̀ pé ọmọ ọdún mẹ́tàlélógún ni mí ìkejì jẹ́ pé àwọn èèyàn ah, mo nífẹ̀ẹ́ sóúnjẹ gan-an mo nífẹ̀ẹ́ sóúnjẹ àwọn èèyàn ò mọ̀ pé mo nífẹ̀ẹ́ sóúnjẹ gan-an <laughs> then ah mo nífẹ̀ẹ́ sí chicken mo nífẹ̀ẹ́ sí kí n máa jẹ chicken mo nífẹ̀ẹ́ sí ah mo like oúnjẹ gan-an mo nífẹ̀ẹ́ sí kí n máa jẹ yán then nǹkan kẹta táwọn èèyàn ò tún mọ̀ ni pé mi ò ń fi bẹ́ẹ̀ wo àwọn eré ìdárayá púpọ̀ táwọn òyìnbó máa ń pè ní movie mi ò ń really wo movie púpọ̀ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí nǹkan táwọn olóyìnbó máa ń pè ní sci-fi àwọn eré tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì tí ò tí ò fẹ́ fi bẹ́ẹ̀ jó òótọ́ ìkẹrin ó jẹ́ pé mo wá láti ìdílé lọ́balọ́ba i'm a prince táwọn báwọn olóyìnbó ṣe máa ń sọ nìyẹn <laughs> àwọn èèyàn ò mọ̀ yẹn náà ìkarùn ni pé ah mi ò tí ì níyàwó ìkarùn nìyẹn àwọn èèyàn mọ̀ yẹn náà nǹkan àkọ́kọ́ ni pé mi ò fẹ́ kí wọ́n wò pa wọn fẹ́ dàbí èèyàn kan ìyẹn àkọ́kọ́ then ìkejì ni pé mo fẹ́ kí wọ́n kọ́ mọ́kàn wọn ṣe gírí láti láti lè láti lè mọ̀ pé táwọn èèyàn bá sọ fún wọn pé nǹkan táwọn olóyìnbó máa ń pè ní rejection kàn máa kàn máa rí as nǹkan tó tó jẹ́ nǹkan tó jẹ́ big deal tó bá reject èèyàn ó normal nírú iṣẹ́ yìí kàn dẹ̀ kàn dẹ̀ ní lọ́kàn láti pé àwọn fẹ́ make impact máwọn fẹ́ make nǹkan tuntun àwọn fẹ́ àwọn fẹ́ jẹ́ ara tàwọn kàn dẹ̀ máa rí i pé bóyá èèyàn kan ló lè èèyàn kan ló lè ṣàánú àwọn mo mo dẹ̀ tún fẹ́ kí wọ́n kàn mọ̀ pé gbogbo nǹkan táwọn bá lè rò wọ́n lè ṣe wọ́n ní ìkápá láti ṣe ọlọ́run tó dá gbogbo èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan ó ti fi ìkápá pé ká lè ṣe gbogbo nǹkan tá a bá rò ó ti fi sí ìṣẹ̀dá wa bóyá ń dá wa tó mo fẹ́ kí gbogbo èèyàn ká lọ́kàn pé nǹkan gbogbo ohun tá a bá fẹ́ ṣe a lè ṣe ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ni Bakare Ọlálékan Mubarak model tó ga jù ní orílẹ̀-èdè Áfíríkà ìyẹn àwòkọ́ṣe aṣaralóge orí Orísun ni mo wà ẹ máa wo Orísun ẹ ṣé.